sùúrù ọba ìwà bàbá ìwà baálẹ̀ gbogbo ìwà sùúrù ní yorùbá bọ̀ tán ní ó ṣeé ṣe kó ṣe òkúta jìnnà ìjà tí ẹ ti gbìyànjú ẹ̀ wòrè sùúrù náà ni wọ́n ní téèyàn bá ní ó ṣeé ṣe ká padà wá jẹran tó jẹni lọ kí ni nǹkan tó ń lé tọ́wọ́ rẹ ò tí ì tó kí ni tó fẹ́ dà tó ò tí ì dà kí ni tó dàbí pé o ti gbìyànjú ẹ̀ títí tí. tí, tí bí ẹ̀mí sísú ẹ̀mí rírẹ̀ ti fẹ́ máa wọlé ó ṣe ní sùúrù díẹ̀ àìsàn yóò ní pa ọ́ ó bá pa lágbájọ́ sọ pé máa pàwọ́ ó gbọ́ pé lágbájá kú wọ́n ṣe páàkì òkú ẹ̀ jáde nílé ìwòsàn tó wà á ah, kò lè pawọ́ hmm, kò lè pa ọ́ sùúrù díẹ̀ náà ló kù tó yẹ kó o ní ìkíni tí ń ṣèwọ̀n ní ọkọ̀ tó ní pé dandan àfi àkẹ́rù rẹ jáde ní o má kẹ́rù jáde ní sùúrù díẹ̀ sí bàbá alágbájá tó oníwà rẹ̀ dáa lónìí ó ṣe ní tó dùn ọ́ lónìí ó lè padà wá ṣe ní tó dùn mọ́ ọ lọ́la sùúrù ni kò ní ẹ̀rọ ọmọléèwé tó lòun fẹ́ dúró léèwé ìtorí ọlọ́run ó ti wà ń pa two ó ti wà ń pa three èyí kí ló fẹ́ dúró fún ẹni tó kàwé owó ní wá ẹni tí ò kàwé owó ní wá tá a sọ fún ọ bẹ́ẹ̀ ọjọ́ kan ń bọ̀ tó jẹ́ pé ó máa ní kó mú sabuké ah kí n mọ̀ kí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìwọ ọmọ ẹ̀kọ́ṣẹ́ tó lọ́rọ̀ ọ̀gá ìtí ẹ̀ ti wá sú ọ ó ti sú ọ ṣé yẹn wáyé lè yẹn wálé ni èmi nílò ọ̀la nílẹ̀ mo gbé lèmi ò mọ gbé ń sùúrù díẹ̀ ni kò ní ṣé ẹ rí n tá a pè ní wúrà kó tó di ti ń dán ó ti lanú iná kọjá inú ti ẹnìwọ́n náà ńlá kọjá yìí <laughs> kì í ṣe pé máa rí ọbọ̀ nù náà sùúrù díẹ̀ ló kò kù tó yẹ kó o ní àbẹ́ẹ̀rí sùúrù bàbá ìwà sùúrù ọba ìwà sùúrù baálẹ̀ àwọn ìwà ó yẹ kí gbogbo èèyàn ní tí o bá lé nǹkan kan tọ́wọ́ ẹ̀ ò tí ì bà ó ṣe kúkú pọkànpọ̀ kó fún gbogbo nǹkan sọ́wọ́ ọlọ́run ọba ó dára ẹ̀ bọ́lọ̀ ló dá o ó fi tọ́lọ̀hún ò létí pé tí mo fẹ́ dàrẹ́ o jẹ́ orí da ara tí mo fẹ́ dá kì í sọ̀rọ̀ jẹ́ orí ọdá ìwọ ara pẹ̀lú sùúrù ó ṣe ń padà bọ̀ wá da nítorí wípé ìwọ tó rẹran jẹ lónìí tí sùúrù bá pẹ̀lú ìwà rẹ ọlọ́run ọba mi ń gbọ́ ó padà bọ̀ wá jẹran tó jẹni lọ lọ́la tẹ́rin bá wá délẹ̀ tán tọ́nà ọba mi bá wá dé tán wọ́n á mọ̀dà pé wọ́n ló mọ̀ ọ́n ṣe jù ó mọ̀ sọ pé ọlọ́run ti tọ́ ọlọ́run sọ pé àní mo fẹ́ fún ọ sí ó mọ̀ sọ pé ọlọ́run àlélẹ́ ti pọ̀jù àná ọlọ́run ni mo fẹ́ fún ọ sí nítorí pé oní sùúrù ni ṣùgbọ́n tó bá wá ní sùúrù nǹkan gbogbo tó yẹ kó jẹ́ tolúwa ẹ̀ gẹ́rẹ́ tó bá sọ pé oní sùúrù mọ̀ ó wá ṣeéṣe kí nǹkan wá tètè wá dé lọ́ba tán ojú ọ̀ àjà ẹjẹ́ ajẹ́ ní sùúrù kó fún ọjọ́ ìrọ̀mọ̀ràn fún gbogbo ojú tó ń wò mí lé pátápátá àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà ká máa ní sùúrù nǹkan tá a bá fẹ́ dà ká fún gbogbo sọ́wọ́ ọlọ́run ẹjẹ́ àfi sọ́wọ́ àlàáfíà ká mọ̀ fi jẹun ṣáárá lè jẹ́ tí mo gbé wá lọ́sẹ̀ yìí hmm. láti bí ìmúra àwọn ẹ̀ ti mọ wò pé olórin ni wọ́n ẹ̀ mọ̀ wùlẹ̀ jà rìn jìnnà ṣẹ́ni kéèyàn kọrin ọpọlọ kéèyàn kọrin kó sì máa bá àyàn wí kágbàlagbò dorúkọ dò pé hmm, ọ̀rọ̀ lọ́wọ́ ìsọ yìí ah, ah ọlọ́run kan fọmọ ẹ lórí ni iṣẹ́ iṣẹ́ àjọ̀dún kan gbé mú ẹ ni ta ni kọ lórí gan ah, ah, ah, ilé pọ̀ jù kí tọmọdé tàgbà ó máa mú ẹ̀kọ́ kọ́ lódìdí ní orí èèyàn ọlọ́run gbọ́ ẹni tọ́lọ́run bá mi bá yọ̀ǹda ẹ̀ fún ni o ṣé ẹ lórúkọ wọn lẹ́yìn tí ìmọ̀ ẹjọ́ tí ń jó wọlé nìkan lẹ́nu ilẹ̀ kan orúkọ wọn gẹ́gẹ́ lábílẹ̀ kọ Saida Kafayat Tajudeen tí wọ́n ń pè ní ìyá ń wákà ọmọ ológo ìyá ń wákà ó yẹ dànù ẹjẹ ìtì ẹ̀kọ́ ẹyin ẹyin kí n gbọ́ ẹ̀yìn. gbogbo ló là kí o wọ́n sálámù àlékún o gbogbo ló là kí wọ́n sálámù àlékún o akọkùnrin àsìkò fèrè akọmọdé ah, àgbàlagbà gbogbo ló là kí wọ́n sálámù àlékún o ètò bàbá ètò lókè àtàbàtúbù kú kálẹ̀ gbogbo ló là kí ẹ. Sàkàlámù àlékún o. Gbogbo mo kí o. Sàmú àlékún Arámọ́tìlá ọ̀bọ̀ra kàtú wípé a kú dédé wò yìí hmm. lọ́kùnrin lóbìnrin. Èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín náà ni Sẹ́yìdá Kifayat Tajudeen ìyá ńlá kà tí wọ́n tún mọ̀ sí ọmọ ológo. Ah! Ṣé ẹni bẹ́ẹ̀ ti ń kọrin ní dùgbò mi ní dùgbò mi mo ní ọlọ́run orin ní orúkọ tí ń dùn mọ́ ẹ̀rọ ẹ lọ ẹ̀yin náà tó wájú lọ lásán ẹ̀yin náà ń fìlù sí ẹ̀yin náà tó tẹ̀gẹ́ tẹ̀gẹ́ ṣé wọ́n níbi tẹ̀sí dárúkọ mi wọ́n ṣá kàtẹ́ nínú wa lọ bí nínú torí ọlá inú oṣù àwa yìí tí inú wa lọ bí kẹsẹ̀ tó wọ́ bọ́ inú ọ̀pọ̀ yìí àbí pọ́ọ̀sì yìí kẹ̀kọ́ kówó jáde ẹ̀yin lẹ̀ ah. kọrin kẹ́tí wọn náà ń bọ́ ní ìjà kówó jáde ẹ̀ kówó jáde ẹ̀ kówó bóde ni ẹni tí nǹkan iná ẹ̀ nà ló. ajé àbí alága ara wọn lọ. Ah, ah. a sì tó mọ́. no ah, bóyá sà ayé ti rí mi wọ́n ti rí mi. wọ́n sì ní rí yín palágbọ́rọ́. ìyá wa ká ọmọ ológo ẹ̀rín náà rí ẹ̀rín padà wá sọkún ọlọ́ba àmì ló fún yín lẹ́bùn tó fún yín lóhùn yìí kò ní dàbí pẹ̀fún létí aráyé wọ́n máa gba ti síwájú àti síwájú sí i ṣé lórí tẹ́ ẹ̀kọ́ bí ọdún mélòó kan sẹ́yìn ní iléeṣẹ́ amóhùnmáwòrán kan tí mo ń gbọ́ òyìn tí ń já to mm. òun yẹn lèmi kọ́kọ́ tọ̀ wá wọn pé ah àyàfi kí n gbé arábìnrin wá sí orí ètò ìrìn kékeré èèyàn lọ́lọ́wọ́ bá mi fún ní tí máa fẹ́ kọrin bíi ti yẹn ọ̀nà mi tọdún mélòó náà tẹ́mi náà mọ̀ kọrin bíi ti. ìwà wà lálẹ́ kú. tẹ́ ẹ mọ̀ báàgì tọ̀dọ̀ tí àbí wọ́n ń bá ẹ o báàgì tèmi ẹ mọ̀ gbéra ni àmọ́ ní kówó síbẹ̀ o hmm, ìní kówó ní ẹ o torí bí má kówó náà mọ̀ pé ẹ lè gbọ́n jù mí lọ. ayé wọn máa níkà o ayé wọn máa níkà o ẹ̀dá ayé wọn máa níkà o bàbá máa fi wá báyìí nígbà tí èèyàn bá fi ọdún mélòó máa gbé báyìí olórí ọjọ́ olórí ẹ̀fẹ́ ti gba freedom ọlọ́wọ́sàánú yìí ìyá wákà ìyá wákà ọmọ ológo mm. ọmọ ìlú ìlú ò láti bè yín orin ó dùn lẹ́nu yín. Àlàṣàkẹ́ kì í fàyà tù ọmọ ológo sì ń jẹ ìyá wa ká ṣáàkì nílé mi ògbọ́n ọ̀rọ̀ pé àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá ọmọ ṣáàkì lèmi tí ń jẹ kì í fara. ìyẹn náà dáa ọmọ ìwé ìgbésà sálẹ̀ mi náà lọ́ra ń ká ìjẹjà ọ̀ṣẹ̀dá onílẹ̀ òbí wọn àwọn alájọ wa <laughs> ẹ̀ẹ́nì kìlá yín jù mí rẹ̀ wọn àwọn alájọ wa <laughs> ọmọ ṣáàkì nìyí wọn kọrin lágbo olè yìí olè tí olè tí ọlọ́ba ń jù sí yẹn ń gbà yìí. ọlọ́run ló gbogbo eléèfó mi o hmm? èmi kọ́ o èmi náà kọ́ o alẹ́ mi náà kọ́ o èmi náà kọ́ o ọlọ́run ọba màmá ni. ṣé ká kúkú sí gbogbo ètò ń ṣorin kan ni. <laughs> ó dàbí pọ́nrọ́ yìí lọ́rùn <laughs> ìyá òǹgbàkà ọmọ ológo. ṣèbọ ọlọ́run ló tò mí sáyé yẹn hmm. àlọ́ ọlọ́run ló tò mí sáyé yẹn tó ní kí n máa pin tó ní kí n máa kọ́ kí n máa ṣe sí láwọn ká aráyé gbọ́ kí n forin ṣe wà sí ìfún ọmọ ara. ẹ mú tó yẹ ká wo kankan gẹ́gẹ́ bí olórin ẹ̀sìn hmm. olórin ẹ̀mí. kí lẹ́yìn rò pé ohun tí a lè ṣe gẹ́gẹ́ bí olórin láti jẹ́ kí ìlú nàìjíríà lọ síwájú kì í ṣẹ̀sìn báyìí tá a bá sọ̀rọ̀ nípa nàìjíríà ó kó nǹkan tó pọ̀ oríṣiríṣi ẹ̀sìn ní ń bẹ nílùú nàìjíríà kìrìyó ń bẹ islam ń bẹ àbáláyé ń bẹ oríṣiríṣi ló wà so gẹ́gẹ́ bí olórin kí ni nǹkan tẹ́ ẹ pé a lè ṣe láti túbọ̀ mú orílẹ̀-èdè nàìjíríà sún síwájú sí hmm. látọ̀dọ̀ bẹ́ẹ̀ ni. yìí tó kàn wá torí pé tí a bá ń sọ̀rọ̀ nípa nàìjíríà gbogbo wa la máa ń gbà lérò pé ah nàìjíríà kó tún gòkè ju bó ṣe wà yìí lọ nàìjíríà kó tún ga ju bó ṣe wà yìí lọ because tá a bá dé àwọn ìlú mi àárín bí gbogbo ìlú yìí wọ́n ṣe rí àmọ́ ní ìlú nàìjíríà ti tiwa ta wà yìí ẹ tá bá ní pé ká wò ó ọrọ̀ ajé a ní láti múra sọ́rọ̀ ajé wa kó túbọ̀ lè lọ síwájú sókè. So kí nàìjíríà gbogbo àwa tá a wà nílùú nàìjíríà gan ká lè rí nǹkan mú lọ sẹ́nu kó má jẹ́ pé látọ̀dọ̀ àwọn olórí wa nìkan ni dúdú dúdú ló máa máa wọlé sí. Hmm. látọ̀dọ̀ àwa tá a jẹ́ olórin àwa máa forin a máa fi ṣàdúrà pé ọlọ́run lára gbé nàìjíríà ga ọ ọlọ́run lára tún nàìjíríà ṣe ọ lára àtúnfi àtúnfi báwọn olórí náà sọ̀rọ̀. Hmm kán lè mọ àwọn ọ̀nà téèyàn ń tẹ̀lé. káwọn náà dẹ̀ tún fífẹ́ báwa ọmọ ìlú ṣe mm. torí nínú iṣẹ́ mi kan tí mo tí mo kọ mo ní nínú nàìjíríà yìí ìfẹ́ ṣe kókó. nínú nàìjíríà yìí ìfẹ́ ṣe pàtàkì. àgàgàgà láàrin ìlú ìfẹ́ ló ẹ̀ka lò àgàgà láàrin ìlú ìfẹ́ ló ẹ̀ka lò àgbàgbà láàrin ìlú ìfẹ́ ló ẹ̀ka lò. táwọn olóyè wa tó bá nífẹ̀ẹ́ àwa ọmọ wọ́n á rò wípé ah àwọn ọmọ yìí a fẹ́ kí gbogbo nǹkan kó máa rọrùn fún gbogbo wọn ká máa tajà kó ìrajé wa kó máa lọ ká máa kán ṣiṣẹ́ ilé kó bọ́ sí kán ṣe ilé kó bọ́ sí ẹ̀rọ àwọn ọ̀rọ̀ àwọn nẹ́pà hmm. ẹni tí ò bá ẹlòmíì wà tó yẹ pé tí ò bá ti rí nọ́mbà kò lè ṣiṣẹ́ so gbogbo àwọn nǹkan yẹn ìrànlọ́wọ́ ni fún wa lórí nàìjíríà a dẹ̀ máa máa bẹ àwọn olórí ìlú wa ni kí wọ́n ṣàánú wa kí wọ́n jọ kọ́ bá wa tún nàìjíríà ṣe kọ́lọ́ náà bá wa tún ṣe. kí wọ́n ṣàánú wa kọ́ bá wa tún nàìjíríà ṣe kọ́lọ́ sì bá a dá sí náà lágbára ọlọ́run ọlọ́run bá a dá sí. ọ̀rọ̀ rẹ gẹ́gẹ́ bí olórin ẹ̀mí gẹ́gẹ́ bí olórin ẹ̀sìn pé táwọn náà bá ń kọrin fi tọ́ àwọn ìjọba sọ́nà kọrin fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ èfi ń bẹ̀bẹ̀ rawọ́ ẹ̀bẹ̀ sọ́nà wípé ètò ọrọ̀ ajé nàìjíríà á túbọ̀ gbèrú síwájú sí i ìyáwákà ọmọ ológo lèmi gbà lálejò lórí ètò tòní ọlọ́run ìyáwákà rẹ àtàbàtúbù rẹ abẹ́rẹ́ rẹ lórí ètò yìí ẹ jẹ́ lọ tọ́jú wọn láti yàn yàn ṣákí èmi dẹ̀rẹ́ òjèṣà ni mẹ́ẹ̀ẹ́ jẹ́ kí mi gún yóò jèṣà kù hàn kí ẹ má dẹ̀ ti jẹ yẹn yẹn tán àtẹ̀mí àtìyàn náà ni àtúnjọ àwọn mẹ́padà àbọ̀ lórí ètò ẹ wo ìgbọ́dọ̀ dìde that is to say ẹ má dìde ètò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ṣì ń ń bọ̀.